This life Life has many colors like a rainbow Fefe, Láyé jẹ́ Ẹni bá wáyé rẹ̀ o ó dúpẹ́ lọ́wọ́ orí pẹ̀lú àṣẹdá o ayé tá a wá èèyàn ọmọ ayé kẹnu. Hmm. ajẹ́pọ̀lá ni ajẹ́pọ̀lá ló fi wọ̀bìà paṣọ àlára rẹ̀ jẹ́ ó wo ayé títí ó láyé ò lọ́la láyé tó kẹnu tí ò sì ní pẹ̀kun. òkété wá bá fámulẹ̀ ó dáfá ó wá gbàgbé wípé apálára ìgúnpá ẹni. bára ẹni jòòyè bára ẹni jòòyè ká lọ mú sàkíyí ká fi san ìró o bára ẹni jòyè o. àwa mi làbọ̀lódé ṣòde àwa mi làbọ̀lódé. ló ń gun àjòjì ní àbátọ̀rìn wa onílé ní àbálejò. èmi náà mọ̀ o n ò rí abẹ́yìn mọ́ ni. àwa náà mọ̀. àjòjì ni ẹyin ọba jájòjì ọjọ́ kan là mójú ajé kò ní sọ̀rọ̀ mọ̀ ń bọ̀. ẹ ẹ wo ẹja máa bá ìyá lọ ṣẹ̀ṣẹ̀ ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ṣẹ̀ṣẹ̀ adé adé ṣẹ̀ṣẹ̀ ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ṣẹ̀ṣẹ̀. olóko ńlá èmi ló ṣe tó ń sáré abó ń báyé sáré. awòye kò sí bẹ́lẹ̀ sí lè sáré títí kò bá torí ayé kẹnu ayé ò ní pẹ̀kun ń bọ́ lóbìnrin kan mo rí ibi tèmi àtọwọ́ ọ̀rẹ́ mi ti gbé ṣe fàájì lọ́wọ́ tọmọ lára báyìí tọrẹ wà látòkè délẹ̀ àfi bí egun èyí tó fi kọjá lára wẹ̀ tí kọjá ìṣẹ́jú àyá mo sì lé lé lé lé lé títí mo bá. ó lóbìnrin ó rẹwà <laughs> ọmọ rà. mo mọ̀ kódà mo rí dígí lórúkọ rẹ̀ wo olókun ńlá tó o bá sinmi ìgbìyànjú ó ṣeé ṣe kó o lè bá ẹ olókun ńlá. àmọ́ o ohun ẹlẹgẹ́ ni dígí tó bá bọ́ fọ́ yóò di ohun èlò fẹ́ni èṣù. kọ̀lé bọ́fọ́ ẹ̀dẹ̀ rí igbá múná. lóko ńlá tọ́. This life is so ironic, my friend. What you do kind of felt your growth. True nobility is being superior to yourself and not to other man. Ọmọ ìṣètò. Make a way today. Kẹ́mi Tọ́lá. Kẹ́misọ́lá Kẹ́misọ́lá Kẹ́mi alásùnbọ̀rọ̀jì alásùnbọ̀rọ̀jì ó dé sunsunsunsun látàlí ànábì wò yìí ó sì lọ ṣé ó lọ fún dábì tó fẹ́ lọ fún mọ́ ni. ṣáà rọra má ṣubú dè ṣe kí ẹ̀kọ́ bọ́ta o táyì ti lọ. ẹ ẹ wẹ́ tó lọ fún dábì. ọkọ mi pọ́pọ́pọ́pọ́ ah, ah. kí ló dé ṣé ò ní fi nǹkan sínú kó tó lọ. àmọ́ ah, mi mi lè jọ mọ́ mi mi lè. èmi kọ́ ló ń bá sọ o ò ní fi nǹkan sínú kó tó bọ́ kanú ilé ẹ̀ láàárọ̀ kùtùkùtù ọkùnrin la fi ń gbé títà bó tiẹ̀ ṣe one cup of tea at least. mú mi ti má di máa máa jẹun. ṣé wàá jẹ nǹkan lọ́nà. mú mi máa jẹ má wọrí máa. méjì ọ̀pọ̀ jẹun lọ́nà mi fẹ́ gbọ́ ọ̀sán yẹn ti bẹ̀rẹ̀ o. ṣọgbọ́n mi. kò ní gbọ́ káwọn ṣe yẹsùn màní kò ní gbọ́ káwá dé sí adinú ìbá dẹ̀ ti bá ṣe tí nǹkan kan tó wẹ̀ tán bóyá kò bá ti àrùn mi ó lè má jẹun tó máa fi dẹ́yìn. Hello, Oyin. Hello, babes. Níbo ló wà náà? Ṣé ẹ̀rí pé tẹ̀ ń ti lọ? Yeah, I'm on my way coming school, there is a little bit of traffic. Oh, yẹ kó mọ̀ traffic máa wà náà. Ó bá ti ṣe kúrò ní Monday lè for God's sake. Ah, oh, mo gbàgbé sùn lọ pátápátá ní pátá yìí so it's already late but I'm màá fi dé mo ní láti ti rush láti dress up. Ah, wo ṣáà make sure pé o tètè débi báyìí o. Ọ̀gá mi gbọ́dọ̀ ṣáájú ẹ̀ débi o ẹ eh, má wọrí má wọrí kí n tó ma ọ̀gá ọ̀gá ò tí lè dé tí màá fi dé ṣe ti gbọ́ àtúwò ah, tráfíkì yìí tí má ti rí pé kò mú rárá I will have to jump on bike kò sí dá má lè tètè dé. ẹ mm, eh, ní wàhálà má wọrí I will soon be there now. alright so ṣe. ọ̀gá dírẹ́fà wetin dey happen na. Ah! Ah! ẹ gbàbí bá ẹ gbàbí. This life Life has many colors like a rainbow. Fefe, láyé jẹ́. Ẹni bá wáyé rẹ̀ o. Ó dúpẹ́ lọ́wọ́ orí pẹ̀lú àṣẹdá o. Ayé tá a wá èèyàn ọmọ ènìyàn. Ayé kẹ́nu. kẹnu ayé lóyún ayé nìkan ta lọ́mọ ọmọ táyé fẹ́ bí. ayé kẹnu ayé lóyún ayé nìkan ta lọ́mọ ọmọ táyé fẹ́ bí. ayé kẹnu ooo oh, ayé lóyún. láyé fẹ́ mi o àdìtú ńlá ló jẹ́ o. This life is so spiritual. This life is ironical. Invisible. bá ẹ̀yin dókítà ẹ dé pẹ̀lú káramọ́ nìyẹn. ẹ̀sùn ṣáà nìkan mi níṣẹ́ mi. Ah, sí nǹkan kan tó serious but ó kàn ní shock ni. Ah, mo ṣáàjọ mo fẹ́ kó sa gbogbo ipá tó bá máa sa láti make sure gbogbo wa okay ṣọlá ọmọ tó ń wo ó mean the world to me like she's more than this life to me right now. I, I don't get that ṣe bó sọ pé o kàn fi mọ́tò ẹ̀ hit bike ẹ̀ ni o dẹ̀ gbé wá síbí so báwo ló ti ṣe wá mí ìwọ́n ti yọ. yeah sure i, I you, know, you know what you know what. ó ṣe rí ìwọ́n ti yọ ló mean everything to you now because patient ni mi ṣòro ìgbà tí ń yìí we don't have right to talk here let's go to the office ká ló máa sọ kó tàbá máa sọ jẹ́ jẹ́ kó rest okay. Thank you. わ大きいのかな toilet. Samod wọlé kó wá gbà mí ó má nìkí ní sùúrù wọlé kó wá gbà mí ọmọ ta fílẹ̀ mi bàá dà mo ti kò sí ní sùúrù ti wá sí o ẹ ní sùúrù bóyá ó wà ní toilet. mo ti jẹ́ kí toilet kò sí níbẹ̀ kò sí níbẹ̀ Samuel mi ò mọ orú àgbákò hospital tẹ̀ ní tó bá tiẹ̀ máa jẹ́ ìjìwọ̀dọ̀ ọmọṣẹ́ wọn máa sọ fẹ́ni tó gbé wá ní. kí ló dé òun ẹni sùúrù má fẹnu burúkú pé hospital mi náà. mi ò fẹnu burúkú pé mo ti sọ fún tẹ́lẹ̀ ọmọ yìí mean more than this word to me ẹni tó bá mú mi pàdánù ọmọ mo lè pàdánù. o fẹ́ pa o fẹ́ o fẹ́ pa mí nítorí obìnrin báyìí. mi ò sọ pé wọ directly. no kàn mí o fẹ́ pa mí nítorí obìnrin jọ bá mi wá wọ̀nyí. calm down. ṣe pàtàkì sí mi. ọya jẹ́ ká lọ bá wọn staff jẹ́ ká lọ bá wọn staff kábíyì lọ́wọ́ jẹ́ kí n lọ bá wọn staff mi sọ̀rọ̀ tí bá lọ bá wọn sọ̀rọ̀ bóyá wọn máa mọ tó rí sí. àdàkọ wa o àdàkọ wa. calm down bẹ́ẹ̀ náà. àjẹrẹ máa wo máa tag orúkọ hospital ẹni mi ò ní kọ́ tó tí o kàn rẹ tó wà láàrin wa. pẹ̀lú friendship wa. gbàgbé friendship àwọn ọmọ ìwà important. Ah. wà á bọ hospital mi. ok ibo lọmọ ìgbà. let's go let's go let's go let's go má worry jẹ́ ká lọ ṣáà ní sùúrù kò lè kúrò nínú hospital yìí jẹ́ ká lọ. after you mi ò kúrò bí ọtí tó wà. kàn mí. kí ni. ó dà pọ̀ mọ́ nǹkan tó kàn mí gangan nǹkan tó kàn mí ó lọ jáwé lọ. kò kàn yàn rí o dẹ̀ ní sùúrù ṣe hospital mi kò kàn yàn rí mo gbà kò kàn yàn rí. let's go let's go let's go let's go. Ah, ah, ah. bá a ṣe pọ̀ mọ́ pòórá irú hospital wo gan lẹ ní iná. láyé jẹ́. kí ló ṣẹlẹ̀. Kẹ́misọ́lá ṣé ń tábí ìdẹ̀ ló ń bọ̀ lórí báyìí kí ló ṣe ẹ́. oyin pẹ̀lú ti ṣẹlẹ̀ ẹ má wọlé má ṣáà máa explain fún lẹ́tà. Ìlọt ìyá kan mú ìfọwọ́ wọn níbo ló gbàdé Ìlọt. àfàṣọ ṣèṣe ṣiṣẹ́. ìwé ọlọ́run tẹ̀gbẹ́ ṣe ọ̀gá mi náà padà wá wọ́n nípa àwọn ní emergency ipe kí n fix ẹ̀ fún ọ̀la àtìgbà tó lè ti sọ́nà ni mo ti ń try láti pẹ́ o ò gbé fóònù ó bó ṣe wá wá ń bọ̀. Kẹ́mi mi ni understand. I've explained to you but not now. ṣé àmọ́ wà báyìí ló la. ọ̀rọ̀ ìsinmi ó ṣe. kí láàyè fẹ́ mi o àdìtú ńlá ló jẹ́ o. kí ló ṣẹlẹ̀. This life is so spiritual. This life is ironical. Invisible and physical. Ah. Ah. See, nǹkan tó dùn mí jù ni wípé exactly bí mo ṣe rí ọmọ yìí nínú àlá mi náà mo ṣe rí she was as beautiful as she was in my dream in fact mo mo ní láti máa bèrè àwọn ìrìn wípé ṣé ẹ bọ́ra lọ́mọdé yìí ni abájọ ni. Tọ́mi kò kí n ṣe ẹ because uh, àwọn nọ́ọ̀sì yẹn sọ wípé àwọn rí nígbà tó ń bọ́ síta wọ́n rí. wọ́n stupid àwọn nurses yẹn stupid wọ́n rí tó ń bọ́ síta wọn ò dẹ̀ stop it how professional is that. calm down. no no no no honestly ọ̀nà pé mi àti ẹ̀ mọ́ra ni mi ò ṣe lè bínú o tó bá jẹ́ pé mi ni kò ní take it lightly how would a patient leave a ward without the nurses noticing her or questioning her. i know i'm sorry about that but mo fẹ́ jẹ́ kó understand nǹkan kan ṣòro èmi jèjì ẹ ṣe máa túnra rí orí àkàlà máa gbóni. àwọn oyè pòwe lójú mi ojú òtúnra kankan rí nǹkan tó yẹ ká ti ríra ẹ náà lọ́wọ́ nurses ẹ tó mẹ́sẹ̀ ọ. just one time opportunity and you make you, you make me lose it. what kind of. Ah, hello. Oh, fine. Ah, she's so beautiful. oh okay okay i'll be on my way. Uh, yeah right away. kí ni ẹ̀ṣọ́ ti rí mi. you know what. I have an emergency at the hospital. So it's night time I left. Alright. right. Ẹ emergency and lè bá mi wọ́ ọmọ. Ẹ lè bá mi wọ́ ọmọ lọ. Yóò emergency enough. Come Kànmí, calm down. Ṣé ti gbọ́? Mo lẹ́yìn méjì ẹ máa fojú yín ẹ tún máa fojú rin jú. Àríra ah, o nǹkan tó kàn mí nísìnyí ó kọjá nǹkan tó kàn. Okay boy. All right. Ah. Hospital wo ló ń ṣerú láì ṣe ìyá àgbẹ̀bí ìyá àgbẹ̀bí gan àgbẹ̀bí gan ẹ̀ lè kéde kúrò lọ́dọ̀ ẹ̀. no ah mo pàdánù ṣá. ah so beautiful a girl. yóò débi tó bèrè tí ń fa ìtò yẹ at first nígbà tí mo rí lójú ọmọ mo rò pé bóyá bóyá mermaid exactly what I saw. ah ẹ pé mo ní láísẹ̀nsì sí ìbọn ló yẹ kí n ṣùtọ̀ wọn nọ́ọ̀sì yẹ kí n tú gbogbo because this is just a lifetime opportunity ó dẹ̀ jẹ́ kí That girl is beautiful. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nílò I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry per minute. ìfẹ́ kì í tí ìfẹ́ kì í ṣá ìfẹ́ kì í dìbàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. wo babe to ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. wọ́n dín dín ìṣẹ́jú méjì two minutes You mo fi rò kí n tó kí n tó fún dókítà two minutes ló fi ru adúrò ọ̀rọ̀ yẹn. wọn ò dárúkọ ẹ rárá wa dárúkọ ẹ tó fifty times. Ah, báyọ̀ wá dé sí báyọ̀ wá dá ó tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣe wà. èmi ò wá sìn kò lè bímọ mọ́. ìgbé àbí ìdúró òun mọ ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó. mo ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kò sùn sí fẹ́ni tó ti lọ àmọ́ ìfẹ́ kòríkó sùn sífẹ́ ni tó ti lọ. ìyá ń wo fẹ́lẹ́kùn ó jàre fẹ́lẹ́kùn ọdún máa dé máa kẹgbàá dání fẹ́lẹ́kùn ọdún máa àjòjì tí mo gbà sínú ahéré òun ló kẹrùn inú lọ. yá mo dúpẹ́ mo dúpẹ́. Ah, wọ́n jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gù lọ́tọ̀ èmi adídáàrò. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. sí mọ́mì ẹ̀. elédùn àmọ́mọ́ jẹ́ ìṣòfò ọmọ wọn ò bẹ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ẹ wá ń fìyà jọmọ òkú ọmọ àbí. Ah. <laughs> wo wọ́n jọ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. ìtara mú ọ̀rẹ́ ṣíṣe orí ọ̀rẹ́ ṣíṣe tó rí òun ó lè sọ ayò ẹ̀pà méjì péré kó sọ dẹ́gbẹ̀fà. mo wá sọ pé ọjọ́ tí wọ́n dá ọmọ yẹn ọjọ́ tó àwọn angels wá at rest yìí sọ ọlọ́run farabalẹ̀ dá. dígí. bóò ló ti morúkọ mi. Ah, ibi mo ti ń wọ ọkà ló ti sorúkọ rẹ fún mi. oko ara ṣe wá di ohun à ń wá ká àti pé gan-an kí lohun tó ń wá mi kì í fún. o ṣeun olóko ńlá ló kọ mi ọlọ́lá ni mí gbajúmọ̀ ni mí pẹ̀lú kọ́dà olórí àwọn èèyàn létòlétò ní gbogbo ìletò ni mí ní kété tí mọ̀dọ̀mí ti fojú kan àyà ló ti wù ú kó bọ́ dọ̀rẹ́ múlẹ̀ ọlọ́lá ní wọ sányán tó bá ti joyè ní wèjìgbà bá a bá wárí wúndíá tó wọ àdìrẹ tó ṣe rẹ́gí lára rẹ̀ ẹni mọ́lá tó mọ́lá tó mọ ẹwà ojú rẹ̀ ò ní kúrò lára rẹ̀ bọ̀rọ̀. sọ̀rí ẹwà rẹ tó tàn gbòò ó ti múfẹ́ rẹ wá sókun àyà mi ò lè mí délẹ̀ mí síta mọ́ dígí ni mí èmi náà sì tún ni àkúfọ̀ ìgọ̀ hmm. ṣó o wá rí o tí dígí tó rẹwà bá fọ́ ohun èlò ni fún eléṣù ènìyàn. bẹ̀rẹ̀ wéde bẹ́ẹ̀ rómi dán ọ̀jọ̀gbọ́n elédùn àmọ́ dáǹkan o àtẹwà àtọpọlọ lẹ́lẹ́dùwárẹ́ Elédùmarè fi jíǹkì ìwọ nìkan wá wò ó ọlọ́lá ní lo dígí mọ̀mọ́ dígí ọlọ́rọ̀ ènìyàn nísì mú yangàn láwùjọ wòmíwò ohun ẹlẹgẹ́ ni dígí ohun àmúṣẹ̀yẹ ni pẹ̀lú ìwà kẹ́ ọ ń gé ọ ọ sì lè bọ́fọ́ bọ́ọ̀ sáà ti lè ṣe tèmi ṣé lóòótọ́ time tó bá rí pé mi ò gbé call should give you that info pé mi ò fẹ́ at that time. Ó dáhùn mọ́ mi lójú That's okay. I'll go through it once I'm fully awake, alright? Um, yeah, okay, what? though it's a bit lazy for me today, but I try not to yọjú surface, ṣùgbọ́n. Dada, ọ̀rọ̀ ló ṣe. I'll check am in fact. Ayé kẹnu, ayé lóyún, ayé nìkan. Ta ló mọ ọmọ ta ló ayé kẹnu ayé lóyún ayé níkùn ta ló mọ ọmọ táyé fẹ́ mi. ayé kẹnu. Bọ́lá Jòkó um, sọ fún àríyọ̀ kó send pdf file document mo send sí ní àná sí mi mo fẹ́ work lórí ẹ̀ fúnra right away. meeting join it láìpẹ́ mo fẹ́ sáré tidy up documents only. or better still my forward documents here. say you work on it for me um, while I see the person all right, máa forward ẹ send check mail uh, in the next um, two minutes. All right. Uh, really sorry, I was in a meeting. Uh, hi. Hi. Olakomi, the MD CEO. Pleased to meet you, sir. You're beautiful. Thank you. Uh, I'm sorry, I'm sorry, my bad. I, uh, I think we've met before. Not at all. I'm serious. We were, we were born lovers. When is this a deja vu you. You were the paragon of beauty that suddenly caught my fancy. You were everywhere. You can't remember me. I can't. I haven't met you before, sir. But I've met you before. You're so beautiful. I never can imagine this is happening to me right now. You are so beautiful. Exactly the woman I met. Oh, come on. See, see, see, see. If it's about the job, let's leave that aside. As a matter of fact, you're going to be the next director straight up because you're my lover. How? Ah, ah, irú wa pálapàla wo ni ọ̀gá ẹ̀rọ yẹn ẹ eh? all because of ordinary work lọ́gẹ̀dẹ̀ sọ pé okay until tó bá get down with me What's that? No, no. Kẹ́mi ò má bínú. Ah, in fact, ó ń yà mí lẹ́nu because Oga mi ò ṣèyàn bẹ́ẹ̀. Irú nǹkan tó sọ ikú ṣẹlẹ̀ rí rárá rárá rárá rárá ni. Kò ṣẹlẹ̀ rí kẹ̀. Kí ló wádé tó jẹ́ pé orí mi ló ti fẹ́ bẹ̀rẹ̀? Nǹkan, please just take it easy, okay? I'll talk to him. Kò kí ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn. He's a good man what you are trying to do is defend your boss. Nǹkan tó try láti ṣe No now. Why should I defend him against you? Why? Oh, mommy pay me mi ò ní Anyway, mi need to reshare. Can kan wá take advantage of me. At this point, mi don't ní interest mọ́. Àbá Kẹ́mi, Kíra ti gbé kìlò ti jù. O ò ní ṣiṣẹ́ just because of ah. I'm ah, a kò lè tó bẹ́ẹ̀ yẹn náà. Bèbí kàn fi òkúta bá ń balọ̀ báyìí kò síjọ́ tí nàìjíríà yìí get better. don't worry it's well by God's grace I'll talk to him. ó yí mi interest mọ́ ayé kẹnu ayé kù síbi kan tẹnìkan kan mọ. àtòrìláyé jẹ́ bó bá lọ síwájú àlọ má calm down now kò tó bá ṣe lọ́jọ́ èmi o ó máa dọ̀rọ̀ bó bá dọ̀la ni ẹ má ṣe jẹ́ ká ṣe bí síra wa torí ká lè yọ̀ mọ́ra ní bọ́dọ̀lá o ayé kẹnu. báwo dé ni. very well thank you. kò bínú mọ́. ẹ mo ti bá sọ̀rọ̀. o ah, ṣe o ṣe oyin olóhùn àtúntì ẹ̀ náà ṣe mm-hmm. ẹ̀ so ìgbà olólùwọ̀n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. ẹ̀ nà án. iṣẹ́ mi iṣẹ́ tó wá fún interview fún of course. Mm. Ah. ó sọ bíi pé ìnú ó sọ pé òun ní interest mi. Ah, ó ṣe máa lóun ò ní interest bí wọn náà ló sọ sí oní kò bínú mọ́. Ah, bínú mọ́. then she should resume. see má wọrí ìwọ ti ṣe wọn bá tó lè ṣe ó ṣe gan ọkọ eh, fún mi ní àdírẹ́sì máa lè lọ bá máa bẹ máa lè pẹ̀tù sínú. ẹni bẹ́ẹ̀ you help me Oyin ṣé o help me. ni. ah ma help good punch it here. okay. punch it here. ah me, me, ni lórí mi ò think straight bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àdírẹ́sì léèyàn especially on on on tuesday morning but my lo get màá my yín sẹ́ndẹ̀. o better Let me call jáde. okay sir. o yes sir. Mm -hmm òun náà àdúró tì náà. olúwa tún ilé àtọ̀nà tiẹ̀ náà ṣe. ayé tá a wá èèyàn ọmọ ènìyàn. ayé kẹnu. ayé kẹnu ayé lóyún ayé nìkan. ẹ̀lú mọ́ síbẹ̀ sọ́kẹ́ máa ti sẹ́ǹdì owó yẹn sí mi ni mi ò tí ì rí i náà ṣé mo kí mo sọ fún yín pé ọ̀túnla la máa bẹ̀rẹ̀ pírójẹ́tì yẹn èmi nìkan mi dẹ̀ ti san owó ẹjọ́ bá mi sẹ́ǹdè náà ẹjọ́ mọ́ mi ẹ mọ̀ pé tí n bá san sí i mo lè ní extra yé màá ṣẹ̀lẹ̀ máa sanwó skul mi ni kò dẹ̀ ní dábẹ́ yẹn ẹjọ́ mọ́ mi ẹ̀dùnmọ̀ yẹn máa ṣe o ẹ bá mi sẹ́ǹdè mọ́ mi ẹjọ́. ó dá ọkọ mi kò burú mo ti gbọ́ ìwọ ṣáà fojú sí iye ó dá ọkọ mi mo ti gbọ́ má wọrí màá sẹ́ǹdẹ̀ kí lè ní tẹ̀sán àìgbọ́n ọ̀sìnlẹ̀ pé fóònù pé fóònù okay right, má jíṣẹ́ okay jọ̀ọ́ má bínú that call was important. it's alright. báwo ni ẹ má bínú ẹ kọ́ yẹn tá a sọ jọ̀sán ni mi mo fẹ́ kó ti bá fún mi. àpẹrù. agbẹ́rù yín ọ̀ṣun state ló ti ọ̀ṣun ni. Ah, mi ò mọ̀ pé màá mọ family name wa bẹ́ẹ̀. that's nice that's nice ah family it's a very big one. àgbájúmọ̀ ah, làwọn ọba mm-hmm, mm-hmm. bẹ́ẹ̀. Ah, that's nice. Mi ò mọ̀ pé màá mọ family. Ah, ọmọ ọmọ kékeré tó ṣẹ̀bí lánàá gan. Ó mú agbẹ́rù lọ́sùn bẹ̀kẹ́ mi sọ́la mo mọ̀ pé ìwà tí mo wù sí for the first time ni ó kù díẹ̀ káàtó. ah ó kù hmm. díẹ̀ káàtó. ó kókó dà hmm, mo kàn mọ nǹkan tó kọ́ mo bá mi ni ẹ̀bọ̀ kò jẹ́ bó ṣe jẹ́ mo bá oyin náà sọ̀rọ̀ ó dẹ̀ ní kò bínú èmi wá fún ìgbẹ́lú báyìí pé lóòótọ́ ń pé kò bínú mọ́ ni ó yẹ kó ṣáà tiẹ̀ padà wá sí ibi tó ti fẹ́ ṣiṣẹ́ kó rí so. ṣùgbọ́n pé ọwọ́ tí wọn náà náà wáyé ọwọ́ pé mo fẹ́ fún ẹ tó bá wà rùn situation yẹn náà máa pè mí ọ ìwọ tó ní intention ló mọ nǹkan tó wà lọ́kàn ẹ̀. I meant no harm. ṣeré kẹ́mi sálá tọ̀wọ̀ ìbí ní òkè pẹ́ o ṣé gbogbo gbogbo ó ti tán kódà ká ló bá lè mi tí bá sọ pé lọ dáná fún àbí lọ ra díríǹkì fún kíákíá ló máa lọ ṣáà kànáà ṣe ó máa lọ. actually tí ò bá ní pẹ́ ni mo lè dúró. àwọn àdùn kó má pé mo kẹ́ ẹ́ lẹ́dẹ̀ẹ́ ó máa bínú sí mi máa jíṣẹ́ fún un báwo rí o ti tán lọ́kàn ìpè fárí zoom ṣẹlẹ̀ àbẹ́ ẹ̀ tí gbà síṣẹ́ mọ́. àánú o ti kí ẹ ti ṣe ọ̀rẹ́dì ayé ẹ̀gbọ́n tí ó ṣòfò báyìí. ayé ti ṣòfò bẹ́ẹ̀ni ó máa dé èmi náà máa dẹ̀ ṣe ọmọlúwàbí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ni tí ó bá yín pẹ́ yín sísìn pé kí n má gba details yìí ni mo kàn ti fẹ́ ṣe é hmm, hmm, hmm. jọ má bínú má bínú má bínú mo tún fẹ́ mọ́mí ẹ̀ ní agbẹ̀rù ni àbí dáàdì ẹ̀ má bínú mo kí dáàdì ẹ̀ I just want to be very eh, sure. Uh, actually because tí o bá ṣe mo dáàdì ẹ̀ ò ní jẹ́ bẹ́ẹ̀. dáàdì mi eh, eh, kí ni mo kọ́ dáàdì. actually uh, so ọlákùnrin lórúkọ tó sọ èmi bàbá mi ni ọlákùnrin agbẹ̀rù. ọlákùnrin agbẹ̀rù. so compound name wà lágbẹ̀rù yẹn. ó <laughs> ah, gbọ́ pa wọn o ó gbọ́ wọ́n ṣe dáadáa kankan tó kú o. wọ́n wọn náà lèmi náà ń orí pàṣẹ tó dérè tán. very good. very good. ó fẹ́ láyé jẹ́ àtòrí àtòrí tó ń lò síwá sẹ́yìn. ó ní má ṣe lè ṣe kò gbà láyé mi o àpèrè orí mi o ṣòro mi rè o ọjọ́ ebi bá ń kọ́. ìkà máa ní wọn o hmm. wọn ò tiẹ̀ rántí àtúbọ̀tán. àtúbọ̀tán tó ń rántí gangan yẹn ló máa ṣe ti torí ẹ̀ lọ́ọ́ fi ọlá kàn mí wàá fẹ́ wàá tún tún fẹ́ torí pé ọlákọ̀mí jẹ̀bi ikú. bẹ́ẹ̀ ni wo sórí ipò tí ọlákànmí wà yìí ipò tó yẹ kó wà gangan ni ẹ gẹ́gẹ́ bí àkọ́bí mi tó bá yẹ pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ ni àmọ́ ẹgbẹ́ dídí ti gba ibẹ̀ lọ́wọ́ olóko tó lóko bá wá ṣe tán àti gba ibi ẹ̀ padà aṣọ ẹgbẹ́ tó dé á wá wí ti gbogbo ti gbogbo. Mommy, what do you mean by that? What I mean? Alákànmí has to die. ayé kẹnu ayé oh. jẹ́ bó bá lọ síwájú à sẹ́yìn. òun á bá ṣe lọ́jọ́. ah babe what's up kí ló ń ṣẹlẹ̀ ah ó ti gbà láti rọ́gà mi seriously wow he will be so happy to hear that are you serious oh okay so that's fine yeah mo ń bọ̀ ọ́n rán mi níṣẹ́ ọ̀gá mi náà ló rán mi níṣẹ́ tí má ti padà sí ọ́fíìsì ẹ̀ eh, we talk right? Ah, ah, inú mi dùn. Life is so ironical, my friend. What you do? Or you like it? Yeah. I got it from my mom before she passed. So dear to my heart. See, it's so surprising that I saw you in my dream. And the exact picture I saw is what I'm seeing in my reality. See, don't call me. More than told me that. I do not lack manners when it comes to dealing with women. Shuri, tí woman in mí office, ọ́fíìsì just see. was because I could not comprehend the entire scenario. Like seeing someone in your dream and the exact picture is standing in your very before right in my office. It's something I couldn't comprehend. Nǹkan tí mo so má bínú sí mi. Right? See, wow. If I say I love you, tí kani any age? I've only said that three people in my life my mother, my dear father. You'll be the third person I'll say that. Meaning, I, Olakomi, Olakunle Agberu, genuinely loves you. I do. You mean you really do love me? <gasps> ṣé o máa sọ fáfọ́jú ojú ń rọ ni bójú bá ṣe ń rọ̀ sórí pan ó máa mọ̀ you should tell already that I truly love you it's written all over me. ṣé wọ̀nyí dẹ̀ máa mọ ike obìnrin ṣe báyìí. <laughs> èmi <laughs> kí ló fi mí pè see if there is anything tí mò ń mi kọ mi the most paramount of them all is ike obìnrin babe máa kẹ́ máa gẹ̀ máa tún ẹ fact. And she didn't remember to tell you on how to treat your guests right for the very first time. Oh, no, no, no, Olakomi. <laughs> Oh, you got me right there. <laughs> I saw what you did. Oh, my bad. I'm so sorry. Should we book book auto to Enshele go overwhelming? Um, do you know what? What? Come here. Good. Just sit you right here? Jokobai. Hmm? the best chef in the entire universe is about to go right into that kitchen and make it the most, most sumptuous delicacy. Just chill. What you did, Mama? No, that vibe. Wait for it. Wait for it. <laughs> Okay. Don't. You'll <coughs> be your care. Okay, I'll be waiting. You'll see. <laughs> Huh? <laughs> You'll see. Uh, meanwhile, Mama sọ pé don't press the remote when you visit someone for the first time. That's right. Bah, eh? tẹ remote. In fact, change temperature AC. Do anyhow. <laughs> I'll be right back. Okay. All right. my love. You are my everything. Oh. You are my shadow. You are the gift of God to me. I will never say no to your wish coming. You are my everything. me sọ́lá ò ní tèmi o. You are my love báyà bá mú bòjò bá rọ̀ bóru bá mú bàtẹ̀ bá ń fẹ́ ìwọ nìkan mo fẹ́ rí o onítèmi yé love you more than a gold love you more than diamond. I love you more than anything in life. You are my world one two. you are my love. o kọ bá olójú. o lè kó ojú tẹ̀ náà. you are my everything. one two three kọ báyìí. you are my shadow. Oh, you are the gift of God to me. Oh, I will never say no to your wish and call me. You are my everything. Get me Kẹ́mi sọ́lá òní tèmi ó. You are my world. Ah, ah, kí ló ti pẹ́ kí ló Um, sori o mọ retirement plan mi ṣá nígbà tí retire ti mi lọ mi ṣe mọ mo máa ṣe kàǹtì fara mi màá máa dáná ọkọ kan fara gbọ́dọ̀ bí àtàbẹ̀kúta irú ló mì sí ni mo wà confused bóyá irú mo ronú kí n lò ní àbí pẹ̀tẹ̀ wọn á lọ sí dọ́gbọ́n lọ dàbí àgbà wà tẹnu ẹ̀yìn ṣá. mo máa ta wẹ máa ta wẹ torí ẹ mo yẹ ọdà blender yẹn láti China China blender yẹn ó máa blend àtàbí ìgbà tí wọn fọwọ́ wẹ ni. ó mọ kó o lè sún lè tọ̀ lọ sí ọ̀nà. Hmm, mo ń ṣe yàtì mi ò tí ì lẹ́nu náà tó lè dáná tó mi even ni wọ́ gan dojú kò yìí mo lè dáná tó mi. tó dẹ mọ. mọ kí ni ah, kò tí lọ fa o ṣé ká ṣàyẹ̀ fún dínà. ọmọ kan tó pè ní òpè irọ́ ah, màá ṣe tèmi wàá ṣe tiẹ̀. ṣé ká ṣe fún dínà. You cook yours Why I prepare my own delicacy. What's in love? Ẹni bá wáyé ire o, ó dúpẹ́ lọ́wọ́ orí pẹ̀lú àṣẹdá. Ah, eh, eh, ẹ má bínú eh, mo pẹ́, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó, ẹ pẹ́ jókòó, ẹ pẹ̀lẹ́, ẹ wo, ẹ má bínú pé mo dá yín dúró. Ah, Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ béèrè, ẹ gbà náà ah. ẹ̀yin náà gbà. Ẹ ṣe sọ. Ẹ wá jọ̀ọ́ nǹkan tẹ́ ẹ béèrè owó yìí fún gangan ni mo fẹ́ fẹ́ lọ lé lórí o bó bá wá ṣe bíi pé ẹ nílò díẹ̀ sí ẹ mọ́kàn láti ké sí mi. Ah, ṣe gan. ní gbogbo ìgbà tá a bá ti nílò ìrànlọ́wọ́ a kì í fi bẹ́ẹ̀ ronú sẹ́ni méjì ọ̀dọ̀ yín ni nítorí pé a mọ̀ pé tá a bá dé ibi báyìí ẹ̀ sì fún wa lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀ ní sáláì ní ọlọ́run ò ní fi yín sílẹ̀ àti lọ àti bọ yín báyìí kò ní bára yín ni ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi. ẹ wò sá mo really appreciate ni ṣe rí ẹ lè mórí tẹ ṣe fún mi oore lẹ ṣe fún mi yìí ẹ wò iná wà ní tọwọ́ yín gbogbo ìdáwọ́lé yín báyìí a máa yọrí sí rere ni ẹ wò ẹ ṣe gan sá nǹkan tẹ́ ní ká fi ṣe la máa fi ṣe. ẹ ṣe ẹ ṣe rí èmi àbàdà òun ní mọ́dò ṣan ṣíṣàn odò ní má bàtà dúró. Ah, àbàtà mi wá ta kété bí ẹni òbódò gan. mo bá yín tan yín lẹ mọ. Ah. ẹ wo torí irú yín báyìí lọ́lọ́run ṣe dá wa ọlá tó lọ́run fún wa ká lè fi ràn yín lọ́wọ́ ni ẹ wá jọ ẹ mọ̀ ìjà wa àdúrà àdúrà yín gbà o àdúrà yín ló mú mi tẹ̀síwájú. ẹ̀yin mọ̀ ni o àwọn mi ò lè mọ ọ gbogbo ìgbà la wa fi ń dúpẹ́ o bá wa dúpẹ́ fún yín. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ẹ wo ẹ ibo lẹ ń gbà ọ̀nà akínmọ̀rin lèmi ń gbà lọ́bi ọ̀nà ọ̀bẹ náà wà ní. ó ti dà ẹ wo ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n fi mú kọ́kọ́rọ́ ọkọ̀ ẹ máa lè kẹ́yìn síwájú díẹ̀ kí n náà ti lọ tọwọ́ bọ ní owó. <laughs> ẹ ṣe sá ẹ ṣe ah, sá mi ò ní pẹ́ dé. mi máa dúrà tí mo tó lè ṣe. àbí kí n bá yín wá nǹkan tẹ́tù máa mú. Ah, ah, mo níṣẹ́ máa jẹ ẹlẹ́ẹ̀jẹ mo níṣẹ́ máa mọ ẹlẹ́ẹ̀mú. <laughs> èèyàn rèé o tán bá léèyàn dà èèyàn rèé yàtọ̀ sáwọn kan so amazing. Olakomi is a good guy. He's a fantastic guy. In fact, Olakomi is a generous guy. Aláàánú ni fún ọ̀pọ̀lọpọ̀ In fact, I can say Olakomi is a flawless man. I mean, a man without a flaw. Òótọ́ ló ẹni tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ló máa sọ wípé òun rí nǹkan fèrè hmm. nítorí àjànàkú báyìí ó kọjá òun rí nǹkan fèrè hmm. ṣùgbọ́n bí mo sọ fún ẹ níjọ́sí wípé èèyàn ò kì í fi ìṣesí ọjọ́ kan fi jọ́ jẹyàn hmm. nítorí pé ọ̀rọ̀ yóò gún régé lákọ̀ọ́kọ́ yẹn kò mí wípé òyìn ò dáa wọ́n kò kí ń ṣe nínú ilé nìkan lọ́lákàn mi ti dà bó ṣe dá sára ní bẹ́ẹ̀ náà ló dá sára ta bó ṣe dá sí tọmọdé ló ṣe dá sí tàgbàlagbà kọ́ ló ń kó bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ he is such a gentleman. He's a perfect man. In fact, he has been so good to me. Wow. Ẹ̀wọ́n rẹ̀ mi ṣe ń blush. O ṣe àǹfààní inú oh ẹ̀ dùn. Ah. I I'm so happy for you though. Thank you. Congratulations. Thank you. You deserve it. Ṣé inú àdé lápá lọ mi bá mi ẹ̀ pọ̀ <laughs> ẹ ṣáà ti blush blush blush blush báyìí so kí la mọ wá jẹ báyìí kò yọ oúnjẹ kò yọ díǹkì kò yọ kankan. Ah, ah, ah, oyin eh? ilé ni ilé rẹ̀ náà ó lè ń pé kí la fẹ́ jẹ so èmi ni kí n lọ dá. ẹ tọ́ jọ ní ká dáná. ǹgẹ́. anyway i'm coming. good. <laughs> Mm, okay. so níbo lè wá sọ pé wà báyìí all right. For every moment. Doctor Samad. For every moment spent with me. For the sweetness and the sweetness you brought into my life. Swiftly, you've taken me from the ascendo to crescendo mm. in my career. I want to stay with you forever. Will you marry me? Please say yes. Please. Yes! <laughs> Thank you, baby. Hmm. No, that's not all, baby. Oliver, my wonder, eh? baby girl, you should. Okay. Uh, it doesn't belong to doctor for the acceptance gift. This is for you, baby. it's Thank you, baby. Thank you. That's right. That's right. Try your car. Thank you so much. All right, started. Oh my goodness. I'm glad you like it. So hot. Right, that's my baby. no blunt owó ẹ̀ jáde jẹ́ kọ́mọ̀ mo ti kúrò market. okay you know what um, Samad. Yeah? Um, I'm at water house because we have to paint the town red. Oh, okay. Yeah. Hey, my no driving is a bollock can drive. Okay, then. No, no, no, no. Uh, ẹ̀yin méjèèjì, ẹ jọ̀ọ́ lo eléyìí. Èmi máa lọ gbé mọ́tò tèmi máa oh, tẹ̀lé yín. All right, no problem. That's all right. All right. <laughs> Thank you. Okay, so finally I am taking it. You are my I not you are my shadow. yeah, come, come, come, come. You are the gift of God to me. I will never say no. Let's go, let's spend the time red. Yes, sir. Ah, ah, I will make up. I will make up for shame for me. You won't like it. You are my world. Ilé ìpọ̀ o. Ìwọ náà ti dìde ẹ̀ náà ra ẹ̀ ti di onímọ́tò. Ọ̀nà mi ṣe lágbára Ọlọ́run wàá ra ìtọ́jú ilé lọ. Lágbára Ọlọ́run kò wá ní jẹ́ písì ẹ̀. Wọ́n ní rúkọ ẹ̀ jáde náà. Àbẹ̀ ní gbókò ẹ̀ jáde lọ sí tẹ́ nínú lágbára Ọlọ́run. Wo wàá gbádùn dáadáa ìtọ́jú ilé lọ. O ṣì máa rà á lágbára ọ̀nà inú ẹ̀ àdùn. àmín mọ mi kò wá kí n ṣe lóye lè kàn ó tún wá engage mi. ṣé pé kì í ṣe fashion. rárá ma. èwo lélẹ̀ diamond kan lélẹ̀. bẹ́ẹ̀ ni ma. Ah. diamond tún wà lórí ẹ̀. bẹ́ẹ̀ ni ma. ṣé o. inú mi dùn àwọn àjẹmọ́nú ẹ̀ tó máa gbà lọ́wọ́ ẹ̀ ló ti ń gbà yẹn kí n dẹ̀ǹgẹ́ pòsì ló wà fún un torí mi fẹ́ kó gbàgbé ìdìgbò wọn tó fi lọ síbẹ̀ wọn. kẹ́mi sọ́la mi fẹ́ kó gbọ́ kókó ojú kó dùn mí nínú àgbàdo àmọ́ gbogbo àwọn ilé kókó ojú lásán ni nítorí ẹ̀ lọ́bẹ̀ ẹ̀ gbogbo is very important for me. òkè mà kí ló dé tó wú lẹ́nu kò tẹ́ lọ́rùn ṣé kó ti lọ fọ́ọ̀lù. You better not do that. Huh? Will I dress in a lie? Kí ló wá mú wá fún báyìí. Mommy wà nínú park. Ah, o better mú kan wá fẹ́ mi. Ẹ jẹ gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀wọ́ ẹ̀ ló ń ṣàánú ṣàánú ṣàánú ṣàánú. Mo lẹ di gbogbo ẹ̀ tẹ páàkì pọ̀. Oh. Hmm? Gbogbo Babe. trip might take be two weeks. Okay. But pending that time, okay. mo run it through and what details can kankan because you take charge One I'm away. Okay. Yorùbá bọ̀ wọ́n ní tí ilé yìí ò bá jọbi tá gbé bí ni tí ọ̀dẹ̀ yìí ò jọbi wo ni dàgbà dájúdájú. Dájú ibi torí bá dání sí là á gbé. sori orí dá mi sílé owó orí dá mi sílé ọlá mo bá dé gúnwà mo bá dé jókòó àmọ́ tí ọlá yìí bá máa bá mi kalẹ̀ ọwọ́ àdániwáyé ló wà. àwọn ogún tí àwọn òbí mi fi lẹ̀ fún mi. They are spread across the nation and some outside this country. Nígbà tí wọ́n fún mi lọ́wọ́ ogun yìí, mo dá àníyàn kan nípa obìnrin tí ó bá ti fi mí lọ́kàn balẹ̀ tó múnú mi dùn tó dẹ̀ fi ìfẹ́ hàn sí mi nípa ó di dandan kì í jẹ́ ó nípìn sí ọ̀rọ̀ ogun yìí ìpínlẹ̀ kankan o láti máa bá mi ṣalábòjútó àwọn ogun láti fi ẹ̀mí ìmoore hàn fún ìfẹ́ tó fi hàn sí mi. Kàmísọ́lá, ìwọ lóbìnrin náà, o mọ̀ pé ẹ̀yin obìnrin ẹ mọ̀ nǹkan mójútó ju àwọn ọkùnrin lọ. Ṣé wàá rí nǹkan kan ṣe kàyéfì nínú àwọn ogun yìí? yà ẹ́ ah, I'm surprised too. nínú gbogbo ogun tí dáàdi fi fún mi forty percent nìkan ni mo lẹ́tọ̀ọ́ sí sixty percent tó kù ó jẹ́ ti àjòjì tí mi ò fojú mi kàn rí bóyá máa wá lè ní ni bóyá máa wá lọ́tún ńlá ni mi ò mọ̀ kò yà ẹ́ lẹ́nu surprised. wọ́n á fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ó ṣeé ṣe kémi ṣáájú ẹ lọ. It's all right o book flight me in hmm, two weeks náà matter. Tẹ́misọ́lá. Babe. Babe. Babe, I'm home. Kẹ́misọ́lá. Babe. Bí mo ti dé nìyẹn, ẹ́ tó o bá ṣe hide and seek lẹ́ni, wàá ṣe prank tó bá dọ̀la babe i'm back just stop ó ti rẹ̀ mí mi ò ráyè gbogbo eléyìí tó ń ṣe babe Kemisola are you being serious are you being serious right now babe ah o máa rán temperature kẹ babe kí ló ṣe é náà o bá ti pè mí o pè mí náà babe ah what happened kí ló tó pè mí náà you're sick oh, oh, oh, my god um, just hold on i'm at hospital just just relax relax baby. Relax, okay? Mumbo, um, let me, let me get you. How do I do now? Boni, Afib, where, where's the first aid box? Mumbo. Ayé kẹnu, ayé what is going on. jù kí ló you, ìyàwó mi mo ní láti mọ̀. yọ mo kọ déédéé dé láti ibi iṣẹ́ mo bá tó ń i thought she was pranking me until ìgbà tí mo discover pé ó temperature see i'm really bothered You know, carry kẹrí òsàn Kokon. what is going on. Come, mí mo ti sọ fún calm down. Ma, calm down. Damuti, calm down. Wow, congratulations. She's three years gone. Three weeks. Ìyàwó ẹ̀ ti lóyún ọ̀sẹ̀ mẹ́ta. I'm not joking. Like, are you serious? I am very much serious three. three weeks. exactly. má tọ̀ mí o. Ah, ṣé wọ́n máa fi mo dákú She ni ṣé màá máa tọ̀ iná hospital ni. láàkì kí ẹ bí sọ́nà of course. o ti lóyún. yes. Oh, <laughs> o ṣí ọ̀rẹ́ mi like I will soon become a father. of course. Ah! big father. ara mi ò balẹ̀ mọ́. Ah, jẹ́kárẹ́ balẹ̀ jẹ́kárẹ́ balẹ̀. mo bí nǹkan bí kí ni ṣe mí sí mi nǹkan tí mo ti retí ti pẹ́. Ah! My parents will be so happy in their grave. Ẹ ṣe mi lọ yọjú sí. Mo ṣe ojú ọ̀rẹ́ mi. O lọ rí lálẹ́ gbogbo fàájì kárí ẹ bá ti calm down tán a máa ṣe fàájì parí o i'm telling you ah, kò ṣe brother. ṣé ìrìn àwọn apẹlẹ ìyá tó fi wà lálẹ́ yìí. the dog mi ò ní wá ẹ tì mi ò gbọ́kú ẹ ìṣòro ṣe nǹkan jẹ́ sáré yọjú sí. not this pregnancy mo dẹ̀ mọ̀ pẹ́rẹ́ ní òṣèlú ṣó eré líle ní ṣíṣe kó má bàa jìyà ah, kí ni ìtumọ̀ gbogbo eléyìí. Mommy, ó ṣe ṣe kó jọ bí eré lójú But I'm damn serious. I'm going to terminate this pregnancy. Why? Mommy, because I love him. I don't want him to die. Aláìmoore, ìwọ ìkà burúkú yìí. Ẹjọ́ ẹ̀kọ́, ọ̀rẹ́ dàbí ikú tó bẹ́ wọnú àgbo ọ̀gẹ̀dẹ̀ ni. Ikú ń jọ ọ̀gẹ̀dẹ̀ kún rẹ̀dẹ̀. Ṣé kò mọ̀ pé nǹkan tó dùn payàn ni? Èmi tí mò ń tọ́ ẹ, mo mọ ìtọ̀nà tí mò ń fún ẹ òun yẹ kó tẹ̀lé ṣé bẹ́ẹ̀ ni mo bí ẹ ṣé mo fẹ́ tì ẹ̀ parun ni èmi ni mo mọ tí mo rí tí mo fi sọ pé rí báyìí tọ́ báyìí wá sọ fún mi pé wọ́n fẹ́ yọ oyún èmi tí mo ní kò dídì fẹ́ yàn mú mu nǹkan tí mo ṣe sọ kí ló ṣe náà kí ló tó wọ self centered kí ló ní tó ọ̀run tèmi àti tàbúrò tó jẹ́ tara ẹ̀ lóró so tọ́mọkùnrin yẹn bá fẹ́ lọ lóyìnbó lọ fẹ́ Oh, you have to be. You sure she'll sorry. Get out. Get out of my sight! Get out! You're sorry sorry my ass you are sorry. ó ní olójú kòkòrò ó rí ilé ọlá ó fẹ́ takú síbẹ̀ kó máa dájẹ́ gbogbo ẹ̀. nǹkan táwọn òbí mi ò ṣe fẹ́ kọ́ ọmọ ọkùnrin làkàtà àwọn lèlè irú nǹkan báyìí. lẹ́nu ìyá tí mo jẹ lẹ́nu nǹkan tí mo ṣe fún ọmọ ẹ̀ lẹ́nu nǹkan tó ju mi ní tí mo tọ́ ilé. ó dúpẹ́ lọ́wọ́ orí pẹ̀lú àṣẹdá o àyè tá a wá èèyàn ọmọ ènìyàn ayé kẹnu ayé kẹnu ayé lóyún ayé nìkan ta ló mọ ọmọ táyé fẹ́ bí ayé kẹnu ayé lóyún ayé nìkan ta ló mọ ọmọ táyé fẹ́ bí ayé kẹnu ooo. Oh ayé lóyún ẹ o kí láàyè fẹ́ bí o àdìtú ńlá This life is so spiritual. This life is ironical, invisible and physical. Ṣọ̀rẹ́ má ṣe ṣe ká apàṣọ láàárọ̀ pa wá ara rẹ̀ ó tán onígbàjámọ̀ torí láǹparí kó tó kúrò nílé ló ti dà ẹ̀rí ṣe mẹ́rù orí mi máa ṣe jẹ́ ń ṣe kò gáàmúrò ẹlẹ́dàá mi wá gbọ́ o àpẹẹrẹ orí mi jàre.